kú ìjókòó ẹ kú kò sún mi kò rẹ̀ mí kò ní sú yín nítorí kò tí ì sù ọlọ́run kò dẹ̀ ní rẹ̀ yín nítorí kò lè rẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni mo rí i pé ẹ ti ń mọ bó ṣe ń lọ lórí adékúnlé tó ní gold lẹ́yìn báyìí ìgbà tó sọ̀rọ̀ ire ire ire ire ire ayọ̀ ló ń pè mí o gbogbo yín mọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ òhó ṣadé oyana. Oh, ó ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ó ti pẹ́ tí mo ti tóòsì ẹ ò ṣáde bó tiẹ̀ jẹ́ pé àmọ́ ṣáde ọ̀hún dè ní àfìgbà tí àṣírí padà tú ẹ òrèǹté tí wọ́n ń sọ lọ́jọ́ sí ẹ bá mi kì í òrèǹté o gbogbo alápadà mọ̀ pé sinmi gangan lòrèǹté tí wọ́n ń sọ àmọ́ mo mọ̀ pé létà létà ayì máa padà mọ nọ́ọ̀sì alábẹ́rẹ́ nítorí ọlọ́run gan ti pík kọ́ọ̀lù adékúnlé báyìí ọlọ́run ọba mi òkè tó pík kọ́ọ̀lù adékúnlé ó máa pík kọ́ọ̀tì ẹ náà máyì tí ìrora ẹ pin ẹ káàbọ̀ padà sórí ètò lẹ́ẹ̀kan sí kò ní sú mi kò ní rẹ̀ mí orúkọ mi ò tí yí padà Adéníyì Olúṣọlá ẹ̀yin ju Olódùmarè ẹ wá jẹ́ kí n ṣe aṣọ lójú eégún báyìí àlejò kan àlejò kan tá a gbé wá ẹ ẹ máa láìkí wọn nítorí wọ́n ṣan pranpran ojú wọn dùn wò wọ́n ló kínkín kódà wọ́n ṣá pọ́pà àlejò wa náà ni arábìnrin Ọ̀pẹ́yẹmí Lawal aya Ọ̀gíní ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ arúgbó torí pé a pè yín ẹ jẹ́ wa ẹ bá wa kí àwọn ará lé. ẹ kú lé o gbogbo ará lé o ojú tẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wá kò ní di èmi náà sì ni wọn nífẹ̀ẹ́ ṣe mí ayaba ògíní ọpẹ́yẹmí lawal. Ah, ẹ̀rí ẹ̀rí bísí wọ́n bóun yẹn ṣe kò dàbí èmi tí mo èmi náà ni ayaba. Ah, ah. ògìní ẹ káàbọ̀ sórí ètò ẹ jọ̀ọ́ mm, iṣẹ́ wo lẹ yàn láàyò ní pàtó àwọn aráalé fẹ́ mọ bó ṣe ń lọ. ẹ ṣe iṣẹ́ makeup artist tí à ń pè ní aṣojúlóge gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí ní ara mi hmm. Hmm. àti ní bó tẹ̀ jẹ́ pé pírẹsẹ́ńtà wa kejì wọn ò tẹ̀ ṣe dáadáa but at least wọ́n gbìyànjú. Ah, eh, mo ti sọ fún wọn náà tẹ́lẹ̀ mo ní kí wọ́n máa pe àwọn aṣojúlóge ah ẹ wò so orí báyìí. ẹ wò ó ó ti tọ́dún mélòó tẹ́ ti ń ṣe ojúlóge gan. ẹ ṣe ọdún mẹ́ta. ọdún mẹ́ta. Hmm. Ah, ọdún mẹ́ta ẹ ó dáa tá a bá ń sọ̀rọ̀ nípa ká aṣojúlóge ẹ mọ̀ gbogbo iṣẹ́ náà ló ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ ìjó tiẹ̀ ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ ẹ bá pàdé bóyá nígbà tẹ́ ẹ ń kọ́ iṣẹ́ yìí àbí àwọn àdojúkọ tẹ́ ẹ bá pàdé kẹ́ ẹ tó débi tẹ́ ẹ dé yìí. Ah, ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kò sí iṣẹ́ tí a máa ṣe náà tí a ní rí challenges nínú ẹ̀ ó pọ̀ nígbà tí mò ń kọ ó pọ̀ nígbà tí mo tún ṣe náà ó pọ̀ àwọn oníbàárà yín bí àtẹ bá ń ṣe lọ́wọ́ wọn máa kọ́ra wọn ní gbójú dúró wà ní láti ní sùúrù fún wọn gẹ́gẹ́ bíi pé bóyìnbó ṣe sọ ní customers are always right. ìbéèrè kan wà tí mo fẹ́ bi yín mhm. ṣé ó dáa ká máa ṣojú lóge ní gbogbo ìgbà torí ẹlòmíì wà tó bá fẹ́ lọ síta ọmọ aṣojú lóge tó bá lọ ọmọ aṣojú lóge ṣé ó dáa ọmọ aṣojú lóge ṣé ó dáa ká máa ṣojú lóge ní gbogbo ìgbà. Hmm, kò ń ṣe nǹkan tó dáa rárá eh? láti máa ṣe ojúlóge ní gbogbo ìgbà nítorí gbogbo wa la mọ̀ yí pé a ní ẹwà titi wa tí ọlọ́run fún wa ṣùgbọ́n tá a bá wá ń ṣe ojú yìí oge ní gbogbo ìgbà ọwà ẹwà tí ọlọ́run fún wa ó máa kúrò níbẹ̀ so ní ìdí èyí ó yẹ ká máa ṣe nǹkan wa ní ìwọ̀ntúnwọ̀nsì ni kò gbúdọ̀ pọ̀ jù. ẹ ìbéèrè tí èmi fẹ́ béèrè lórí èyí tí wọ́n sọ ohun lórí ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀wọ̀n a bá lọ patí ń gbà mí irú àwa tá a máa ń ṣe abániṣe mọ́jì ó bàjẹ́ bóyá ká lọ sọ̀rọ̀ ń patí báyìí ẹ̀mọ̀ pàfiṣe náà ni ìgbé kíké níṣẹ́ olóbùrò ẹ̀rì ẹlòmíì yóò mú kinní kan wọ́n ń pè ní eyeliner eyeshadow contour wọ́n mú báyìí ah, wọ́n kódà wọ́n tún kọ kíní kan síbi tí ó dàbí ẹtì mọ gbogbo ẹ̀ níyàwó àà ah, ah, mélòó mélòó ẹ mọ oh, ojú ti rí ojú tó ti rọ́pò ojú tó ti rọ́sà ẹ jọ gbogbo àwọn kíní yìí tí wọ́n ṣe ǹjọ́ ti ẹ̀ ní jàǹbá tí wọ́n lè ṣe fún ara. ẹ ó ní jàǹbá tó lè ṣe fún ara torí pé àmọ́ nǹkan tí wọ́n fi po kò kí ń ṣe natural thing lọ́ fi po kẹ́míkà wà nínú ẹ̀ so nídìí gbogbo nǹkan tó wú tí ó ń lò yẹn tó bá ti pọ̀ jù ní ojú ó ní nǹkan tó máa ń fà sí ojú. bí àwa ṣe ń sọ yìí ẹni ó ní nǹkan tó máa ń fà sí ojú pé kí wọ́n máa ṣe ní díẹ̀ díẹ̀ kó má pọ̀ jù kó má bàa di tara oko ẹyin ó tiẹ̀ ní àwọn kan wọn ò kọ́ àmọ́ ni wọ́n bá kún báyìí wọ́n gbé sátidé lórí sunday ní bí àwọn kan ṣe àwọn ọ̀rọ̀ dákọ ẹ o ẹ jọ kí ni àmọ̀ràn tẹ ní èmi máa ń pè wọ́n ní lẹ́gbẹ̀gbẹ́ àwọn lẹ́gbẹ̀gbẹ́ mi kọ pín pé mo fẹ́ sáré jáde jẹ́ n sáré ẹ n sáré nílẹ̀ mojú ẹ ǹjọ́ ti ẹ̀ àmọ̀ràn wọn lẹ́fẹ́ fún àwọn tí wọ́n máa àwọn lẹ́gbẹ̀gbẹ́. àwọn tí wọ́n ṣe wọ́n ń try láti belong láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbo ṣùgbọ́n wọ́n ní láti jáde sí hmm, láti kọ́ torí ní ọ̀dọ̀ wa a ní àwọn tó máa ń wá ipe mo kàn fẹ́ kọ́ láti mọ̀ ní ti tèmi kò ń ṣe pé mo fẹ́ máa ṣe fúnyàn ní hmm. ṣíṣe bọ̀ fún èmi láti kí ẹwà yẹn kó lè máa jáde sí kó má kàn dàbí ti aró oko. Hmm. ẹ̀yin ẹ lo àwọn míì wà tó yẹ pé tó bá ṣe makeup tó bá lọ pàtí tán ojú yẹn náà wọ́n máa gbé sùn bẹ́ẹ̀ ẹ wò kí làmọ̀ràn tẹ máa fáwọn tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀. àmọ̀ràn tí mo máa sọ fún wọn ni pé tí wọ́n bá ti dé láti pàtí kí wọ́n ra nǹkan tí wọ́n ń pè ní wipes kan fi nu ojú tí wọ́n bá dẹ̀ ti nù ú tán kí wọ́n fọ ojú wọn torí kẹ́míkà ni nǹkan tí wọ́n kù sí ojú èmi tí mo jẹ́ makeup artist mi ò kí ń kun ojú ní gbogbo ìgbà àfi tí mo bá ní láti jáde síta ẹ lè rí ẹni tí ó jẹ́ makeup artist kó kun ojú ní gbogbo ìgbà. ẹ àlejò ẹ sọ lẹ́ẹ̀kan pé ká máa fọ ojú ẹ wo àwọn nǹkan ọ̀la lè fi fọ ojú ṣé bí torí ẹlòmíì lè lọ mú detergent kan fi fọ ojú. ó dẹ̀ ẹlòmíì lè mú kongi. wọ́n lè fi fọ ojú kọ́ wo gangan la lè fi fọ ojú. bí normal toilet soap tó fi ń wẹ̀ ó dá láti máa fọ ojú. àwọn ṣe tó bá dàbí búlọ́ọ̀kù. ó dá ẹ jẹ́ ń béèrè ìbéèrè eléyìí àwọn nǹkan gbàgbọ́ pé béèyàn bá ti lọ kọ́ṣẹ́ báyìí kò kàwé nu àbí kò lọ sùkúù àmọ́ ti wò pé ẹni tí ò bá tiẹ̀ ti lọ sùkúù o kò lè jẹyàn ẹ jọ ṣe ẹ tiẹ̀ kàwé kẹ́ ẹ tó lọ sẹ́nu iṣẹ́ à ń ṣojú à ń wé à ń ṣe kínní. mo kàwé o mo jáde yunifásitì mo ṣetán ní Lagos State University Ọ̀jọ́ campus ní two thousand and nine. ẹ jọ ẹ kí ló wá sùn yín dé di à ń kun ojú torí mo mọ̀ pé ó dá mi lójú pé kò ṣe pé kunjúkunjú lẹ lọ sí sùkúù ẹ kí lẹ ṣe ń sùkúù gangan. à mo lọ ka accounting ni. Ah, ah. ká sì ṣèṣirò owó ká ka owó àìrò lọ́hùn ẹni tó ka owó wá di. kí ló tó wáyé pé ẹ lọ sídìí ẹ ṣe kíkà owó tẹ́ ẹ lọ ṣe ń skul ní tó wá eh, jẹ́. tí mo ti wà ní skul ni mo ti pinnu wípé mo fẹ́ ní time fún àwọn fámìlì mi ìpè hmm. so mo fẹ́ ní iṣẹ́ ọwọ́ ti tèmi tí mo fẹ́ máa ṣe hmm. pé mi ò fẹ́ sin orílẹ̀-èdè. ìyẹn náà dáa. ó dà bẹ́ẹ̀ ẹ wo òun náà lẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ kí n tètè gbà yín lámọ̀ràn torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tiwa lórí bó ṣe ń lọ ẹni tó bá ti ń ta bàbá yìí kó yá máa mú tiẹ̀ kí ni wọ́n yàn láàyò ẹ̀ kí ló ń ṣe gbogbo yín náà lẹ́ ń dá ìjọba lẹ́bi kò síṣẹ́ kò síṣẹ́ kò síṣẹ́ ìjẹ́ ìwọ ti ẹ̀ gbìyànjú láti dá kan sílẹ̀ torí àwọn kan ló dá èyí tó o fẹ́ ṣe sílẹ̀ o ẹ jẹ́ àgbìyànjú ká kọ́ṣẹ́ ká mọṣẹ́ ká di ọ̀gá ara ẹni ẹ dákun ẹ kò bá mi gba àwọn ọmọ jèsì tó ń kàwé àtàwọn tó ń fẹsẹ̀ gbá ìgboro ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn ní ṣókí ẹyin nípa bí èèyàn ṣe lè gbélé ayé láì dá ìjọba lẹ́bi láì gbé ẹ̀bi ọrùn èèyàn sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan. ẹ ṣe ìmọ̀ràn mi fún gbogbo àwọn tí ó ń gbọ́ wa ni wípé tí ẹ bá kàwé kẹ́ ní iṣẹ́ ọwọ́ méjèèjì ló ṣiṣẹ́ papọ̀ ìwé ọ̀tọ̀ iṣẹ́ ọwọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n ẹni tó bá kàwé ní òde ìsẹ̀yìn bá ṣe rí bí nàìjíríà wa ṣe lọ ó gbúdọ̀ ní iṣẹ́ ọwọ́ ẹni tó bá dẹ̀ tún ní iṣẹ́ ọwọ́ náà ó gbúdọ̀ ní ìwé díẹ̀ tó máa fi kún so that a lè yàtọ̀ sí àwọn tí ò kà rárá. torí ọdọọdún làwọn gíráduwétì ń jáde sí i tó bá ní kó jókòó sílé kó máa dúró de iṣẹ́ ìjọba ó tẹ́tọ́ mo sọ fún ẹ̀yin o. ẹ wo bí síbí ìjọba gbéra páwákà lọ sórí abala tó kàn lórí bó ṣe ń lọ ẹ nínú bó ṣe ń lọ náà sì ni abala tó kàn tí à ń lọ báyìí náà ni bó ṣe ń lọ lórí ètò ìlera kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan ọ̀nà ibo ló ń gbà kí la fẹ́ sọ̀rọ̀ lé ẹ sì jókòó ẹ má ì tí ì gbé kúrò bó ṣe ń lọ náà lè tó.